mo fẹ́ address àwọn yorùbá tó máa ń sọ pé kí gbogbo yorùbá unite gbogbo àwọn tó bá ń sọ bẹ́ẹ̀ they are fake people they are not real they are evil minded kò sí bí ìlú kan ṣe máa wà tí gbogbo èèyàn bẹ̀ ṣe máa unite wọ́n ní birds of the same feather flock together nǹkan tó ń sọ nìyẹn nílẹ̀ yorùbá lẹ́nìí àńlá ti jọta láyé ti dáyé ní ẹ̀yà méjì ti wà ń bẹ̀ẹ́ àwọn kan conservative àwọn kan libra, àwọn libra ló máa ń gbàbọ̀dẹ̀ fún yorùbá conservative àti libra ò lè ṣiṣẹ́ papọ̀ bó ṣe rí lamẹ́ríkà nìyẹn bó ṣe rí ní britain náà nìyẹn so gbogbo àwọn tó máa ń sọ pé kí yorùbá unite yẹn wọ́n liberal ni wọ́n wọ́n fake wọ́n fẹ́ kí yorùbá gòkè àgbà ẹ wo problem tó ṣẹlẹ̀ ní in the sixty ní nineteen twenty three ọláyínká abakmakọ́lé ó ní political parties tiẹ̀ ó win election ní gbogbo ilẹ̀ yorùbá particularly lẹ́kọ̀ọ́ that was the only political party tó yà nílẹ̀ yorùbá àti gbogbo nàìjíríà 1933 awolowo àtọ̀rẹ́ dr eyoyita wọ́n dá political party tí wọ́n lẹ̀ wọ́n pè ní eh, national youth or nigerian youth movement 1933 nígbà tó di 1944 ọláyínká abadúmákọ́lì ó pe awolowo ó ní pé káwọn jọ march papọ̀ káwọn dá political party ẹyọ kan sílẹ̀ wọ́n march political party méjèèjì pọ̀ ní 1944 wọ́n sọ di ncnc unfortunately Olayinka, abatimakọ́lé ó kú ní 1946 òun dẹ̀ president NCNC ẹ̀yọ̀ yíta òun ni deputy president ẹ̀yọ̀ yíta ló jẹ́ kó jẹ́ president but eh, zik tó jẹ́ secretary general ó kàn declare ara ẹ̀ president ni àwọn yorùbá tó wà nbẹ tó jẹ́ bí awolowo wọ́n sọ pé kí ẹ̀yọ̀ yíta kó má wọrí torí ẹ̀yọ̀ yíta tó pọ̀ ń fẹ́ kúrò nbẹ awolowo ní pé kó má kúrò ń pátì yẹn kó dúró until 1949 tí zik tó lọ sí Aba tó sọ pé NCNC Ibo party ni tó sọ pé Ọlọ́run ló rán Ọlọ́run ló dá àwọn Igbo láti rule over gbogbo àwọn tó wà Nàìjíríà and láti replace òyìnbó tó jẹ́ pé ó ń kó wa lẹ́rú nǹkan tí Awólọ́wọ̀ gbọ́ ni àti ọ̀dà Yorùbá tó fi kúrò ní pátì yẹn tó fi dá ẹgbẹ́ ọmọ Odùduwà sílẹ̀ nìyẹn but àwọn Yorùbá kan tó gbọ́ ìsọkúsọ tí zik sọ wọ́n dúró sínú NCNC party yẹn wọ́n dúró síbi àwọn ló di Liberal lẹ́nìí láti gbà yẹn nineteen forty nine yẹn tí ẹgbẹ́ ọmọ Odùduwà ti dá sílẹ̀ wọ́n change ẹ̀ sí action group nineteen fifty two ó dẹ̀ win election nineteen fifty three or thereabout àtìgbà yẹn àwọn Yorùbá tó jẹ́ Liberal tó jẹ́ pé àwọn ló máa ń dalẹ̀ Yorùbá tó wà nínú NCNC wọ́n join eh, party àwọn Haúsá pẹ̀lú àwọn Ìgbò tí wọ́n fi rule ní nineteen sixty to nineteen sixty six ní 1979 náà àwọn ọmọ Yorùbá join party Shagari tí wọ́n fi undermine greatness Yorùbá àwọn ọmọ yorùbá yẹn náà tó jẹ́ libra àwọn ló di pdp lẹ́nìí ẹ má máa sọ pé kí yorùbá unite mọ́ èké ló bá dé tẹ bá lọ sí amẹ́ríkà lẹ́nìí nígbà táwọn amẹ́ríkà ń ja civil war ṣèbá àwọn conservative tó jẹ́ pé tó ń tìǹkì bí amẹ́ríkà ṣe máa da ṣèbá àwọn ló ja civil war yẹn tó ń pa english ṣèbá àwọn libra tó jẹ́ eh, spanish tó jẹ́ dutch tó jẹ́ french wọn bá english jà wọ́n support english ní àwọn libra yẹn nígbà táwọn conservative win kí ló ṣẹlẹ̀ àwọn libra fall in line ni bó ṣe rí nílùú yìí náà nìyẹn ní Britain nígbà tí Cromwell tó ń ba lù jẹ́ tó jẹ́ pé ọba ni tó ń ṣoríṣiríṣi tí parliament àti king fi jà ṣebí àwọn parliament ni conservative àwọn tó support king ni liberal àwọn parliament win náà wọ́n ṣe gbàgbára kúrò lọ́wọ́ king of England kí ló ṣe àwọn liberal wọ́n fall in line ni ẹ yéé máa sọ pé kí Yorùbá unite mọ́ èké ni. E mo ti observe ìwà yorùbá àwọn libra yorùbá tó wà ní pdp àwọn ló ń balẹ̀ yorùbá jẹ́ tí ẹ bá ń sọ pé ẹ fẹ́ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú wọn ilẹ̀ yorùbá ò ní gòkè àgbà ẹ máa máa jájò rẹ̀yìn ni ẹ má dá àwọn tó bá ń sọ pé kí yorùbá unite lóhùn no yorùbá ò gbọdọ̀ unite kó ní kálukú ṣe titi ẹ̀ lọ́tọ̀ ẹ jẹ́ káwọn libra yẹn kó máa ṣe lọ ẹ̀yin ò kì í ríwà àwọn libra ní bá ti ń bá ibo sùn àbí tí ibo jọkọ wọn àbí tí ibo jẹyàwó wọn wọn máa ń fẹ́ kílẹ̀ yorùbá bàjẹ́ ni ṣé bóyìnbó ṣe ń ṣe nìyẹn ṣé ààrẹ òyìnbó tó fẹ́ dúdú lamẹ́ríkà ààrí dúdú tó fẹ́ funfun lamẹ́ríkà ṣé àwọn ọlọ́pàá ò kí ń pa dúdú ṣeré nílùú ní Britain ṣé ààrí Scottish tó fẹ́ English three hundred years kọ́ ní Scottish àti English fìjà kí ló ṣẹlẹ̀ dórí Ifẹ̀ àmúdákẹ́kẹ́ ṣé Ifẹ̀ àti múdákẹ́kẹ́ wọn ń ṣe Yorùbá wọn para wọn rẹ́kẹrẹ́kẹ́ bẹ́ẹ̀ bá ti ráwọn Libra tó bá ti ń bá ibo sùn èké náà máa ń ṣe bí ilẹ̀ Yorùbá ṣe máa bàjẹ́ náà wá àwọn tó bá ń sọ pé kí Yorùbá unite fake ni wọ́n conservative ló gbúdọ̀ unite gbogbo conservative tó yẹ pé àwọn party tí Awólọ́wọ̀ ti dá sílẹ̀ bíi AD bíi SDP tó ti yapa kúrò nínú eh, APC torí nígbà tí Tinubu fi jẹ gọ́vnà òun nìkan ló win election two thousand and three nǹkan tó fi jẹ́ kó di political leader ilẹ̀ Yorùbá nìyẹn Ọ̀ṣọ́ba lágbára jùlọ ń gbà yẹn unfortunately Ọbásanjọ́ rig out Ọ̀ṣọ́ba ó rig out ní Ogun State tó bá yẹ pọ̀ Ọ̀ṣọ́ba win second term ni Ọ̀ṣọ́ba ni ò bá jẹ́ leader Yorùbá àwọn party tó jẹ́ pé conservative element ni wọ́n bíi ad tó ti ya pánsìn bíi sdp tó ti sọdànù ó yẹ kán join forces pẹ̀lú apc yorùbá kí yorùbá wá gbàjọba lọ́wọ́ fúlàní tí yorùbá bá ti gbàjọba lọ́wọ́ fúlàní tá jẹ́ president nàìjíríà fúlàní ò lè dúnkokò mọ́ wa mọ́ ẹ má máa sọ pé kí yorùbá unite fake ló ń jẹ́ bẹ́ẹ̀ tẹ bá ń bá conservative àti liberal tó bá jẹ́ yorùbá láwọn méjì tó bá ń dára wọn ṣe wọn kì í gòkè àgbà ó máa ń jẹ́ kí yorùbá jájò rẹ̀yìn ni àwọn liberal ló máa ń sọ pé ah, ẹ ká tolerate everybody no fake people ló máa ń tolerate everybody ẹni tó bá wà genuine kò ní tolerate everybody ó máa bá ẹni tó ní interest tiẹ̀ ló máa bá lọ ni but àwọn fake people tó yẹ liberal yẹn gbogbo èèyàn ló máa ń bá ṣe torí nǹkan tó fẹ́ jẹ ni ò jẹ́ kán gbọ́n so mo disagree pẹ̀lú gbogbo yín tẹ́ máa ń sọ pé kí yorùbá unite yorùbá ò lè unite tẹ́ bá unite ẹ̀ ní lọ òkè tí conservative bá unite tí wọ́n ń fèsì ẹ̀ tó ń fèsì àwọn fúlàní àti ibo yorùbá máa gòkè so àwọn Libra. yẹn wọ́n weak minded wọ́n dẹ̀ kí ń mọ̀wé àwa ti ṣe research gbogbo àwọn òyìnbó àwọn òyìnbó anybody tó bá mọ̀wé náà máa ń fi sí wọ́n máa ń jẹ́ kó lead wọn but àwọn liberal mọ̀wé wọ́n gbogbo wọn ló kún pdp wọ́n yí olódo bí nǹkan kan wọ́n mú nǹkan kan lórí wọ́n mọ problem nàìjíríà bó ṣe wà yẹn propaganda náà máa ń gbé kiri tẹ́ ẹ bá bárò àwọn yẹn ṣe nínú group ẹ̀yin nílọsíwájú gbogbo nǹkan tẹ́ máa ń sọ nínú gúrùpù yìí kọ́ là ń wò lójoojúmọ́ ni kí lẹ ti ṣe tó wà fundamentals àwa tá a jẹ́ wáwá ẹ̀ tó jẹ́ pé young people ni wá kí ni ààrẹ ọ̀nà kakanfò sọ fún mi ó ní kétí n bá mú àwọn tí kò ní tí kò ní the same interest tí mo bá gbé wọn sínú gúrùpù yẹn ní gúrùpù yẹn ní gòkè àgbà ó ní nǹkan tó ṣẹlẹ̀ sáwọn pẹ̀lú OPC tó OPC fi wà divide nìyẹn ẹ yé people of diverse ideology ẹ yé gbé wọn papọ̀ ẹ máa wà lójú kan náà unite conservative tó wà nínú yorùbá tó jẹ́ pé apc ni wọ́n àwọn ni kó unite kó mú ad padà sí kó mú sdp padà sí tí àwọn méjèèjì bá ti unite kó gbàgbé pdp pdp bí ayé yorùbá ṣe máa ń bàjẹ́ náà ṣe ń wá wọn ò dá láti yíba dọ́hùn yẹn evil people ló kún bẹ́ẹ̀ wọn ò mọ̀wé ẹ lọ wo gbogbo àwọn tó máa ń jẹ́ gọ́vnà wọn ẹ lọ wo gbogbo àwọn tó máa ń jẹ́ candidate wọn fún election olódo ni wọn àwọn tí ò lọ yunifásitì èyí tó lọ yunifásitì gan ò mọ̀ kò mọ̀wé òyìnbó ò kì í gbé ẹni tí ò bá mọ̀wé síwájú ẹni tó bá mọ̀wé náà máa ń gbé síwájú so gbogbo àwọn tó ń pariwo let there be unity in yorùbá land yorùbá should unite you are all fake fake nìyí ẹni tó bá fẹ́ ìlọsíwájú yorùbá àwọn tó jọ ní the same mind ló máa lọ ẹ wo àtijọ́ ṣé kìí ṣe pátì tí tinubu wà ṣé kìí ṣe tinubu ló máa ń sọ̀rọ̀ lórí restructuring níjọ́ wo lẹ́yìn ti gbọ́ any pdp yorùbá member tó ń jẹ́ leading voice fún restructuring rí kìí ṣe tinubu àti ọ̀ṣínbàjò ló gbé federal government lọ sí court nígbà táwọn wà kì í ṣe Tinubu ló lọ dá additional local government sílẹ̀ Tinubu nìkan àti pátì ẹ̀ òun nìkan ló ní ìfẹ́ Yorùbá òun nìkan ló fẹ́ lọ PDP ò ní ìfẹ́ Yorùbá ó lè ní gbogbo àwọn mẹ́mbà bẹ̀ owó náà ń wá ayé wọn ò dẹ̀ ní dá because àwọn ló ń ba Yorùbá jẹ́ so ẹni tó gbogbo àwọn tó ń pariwo Yorùbá let us unite Yorùbá let us unite unite òṣìwò Libra tó wà ní PDP ẹ jẹ́ kán máa ṣe pro one Nàìjíríà wọn lọ àwa tá a jẹ́ conservative ẹ jẹ́ ká máa wò bí ilẹ̀ yorùbá ṣe máa da bá ṣe máa gbé yorùbá kúrò ní nàìjíríà àbíká ṣe máa gba presidency tá bá gba presidency á control ọlọ́pàá á control military á control customs, á control immigration á control prison á control everything á control gbogbo airport wa á dẹ̀ return nàìjíríà back to regional government táwùsà àti ibo bá fẹ́ á dẹ̀ pín ìlú yẹn àwọn pdp ṣé wọn rí bẹ́ẹ̀ olórí burúkú ni wọn bí wọn ṣe máa báyé tinubu jẹ náà máa ń wá kiri àwọn olòṣì olórí burúkú bí wọn ṣe ṣe fáwọlọwọ náà nìyẹn o tó ṣe gbógun tawó lọ́wọ́ olórí burúkú ni PDP members ẹ̀ ń gbọ́ mi nínú nǹkan tí mo sọ yìí aráàlẹ̀ máa ta yín máa jó yín torí ẹ̀yin lẹ́